السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعداء قسم الله وبركاته جفون أمدوى محمد صلى الله عليه وآله وسلم أتبقى لك ní ọ̀rọ̀ tí a sọ gbẹ̀yìn ọ̀rọ̀ ìmọ̀ra bá a ṣe ṣe àlùwàlá náà ni a sọ tó yẹ pé tí ó ṣe pàtàkì òun ni ṣùgbọ́n lẹ́nu kí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn wa kì í ṣe ọ̀rọ̀ ìgbàgbọ́ náà ni a máa bára wa sọ̀rọ̀ nínú tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó fẹ́ fún wa ọ̀nà ní kí a mọ̀ gbára lé ọlọ́run àtàwákólú ala Allah àtàwákólú ala Allah káwọn ṣe kí káwọn gbé ara lé ọlọ́run bá subhanahu wa ta'ala torípò nìkan náà lọ́ba tí ó yẹ ká mọ̀ gbára lé ìgbára lé ọlọ́run bá ọba àlekẹ́ ọlá nínú ìgbàgbọ́ wa ni ní wọn gbára lọ́lọ́ ọlọ́run pa aláṣẹ pé wàhálà lọ ìfàtàwà kálù ọlọ́run ní kẹ́mọ́ gbára lé o nǹkan tún mọ́mìnì tẹ́ pé lóòótọ́ mọ́mìnì ni ọlọ́run ní kí ẹ gbára lé ẹ gbára lé nǹkan mímu àṣẹ tọ́lọ́ ń pa wá ni ibi tọ́lọ́ wa sọ àwọn àtọ́lá ti fẹ́ lé nínú Kùránì kì í sọ̀nà fún tọ́lọ́ tó ń pa aláàbẹ̀ pé ẹgbàrá lọ́lọ́run torí pé òun lọ́ba tí ẹ kó dá wa òun lọ́ba tó lè fa oore fún wa bákan náà òun lọ́ba tó lè bá wa ti aburú dànù òun lọ́ba tó yẹ pé ní kò sí àfetì nínú iṣẹ́ rẹ̀ tó bá ti fẹ́ òun náà ni yóò ṣe. ọlọ́run bá sọ́nà àtàlá lórí àwọn ẹni rí fún wa nínú àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rí ọlọ́run bá sọ́nà àtàlá nìkan náà ni wọ́n máa ń gbára lé ní gbogbo ìṣesí wọn ní gbogbo àsìkò wọn ní gbogbo ààyè wọn torí pé ní ìgbára lọ́nà ni ó fa èrè fún wa ọlọ́run pa níbi àwọn ọmọ láti pé wàtàwá kálí alálàáyì gbára nípa ní àlàáyì ọba àfẹ̀mí ọba tí ò ní kú àlẹ́dẹ́ láyà mú ọba tí ò ní kú ọlọ́run pa níbi láti rí gbára lọ́nà ọba tó jẹ́ pé ọba àfẹ̀mí ni ànábì musa náà sọ fáwọn ìjọ rẹ̀ pé ẹgbàrá lọ́nà fẹ́ pé ló tọ́mù mi ní lódodo òun ní so nínú ìjọsìn tí ó yẹ kí a dún ní mọ́ òun náà ní kí agbára lọ́nà torí àmì tá a fi mọ̀ pé a ìyẹn mùsùlùmí gidi òun ni kò mọ̀ gbára lé ọba tí ó dáa. nam ọlọ́run ní ọmọ yàtọ̀ wa kálẹ̀ lọ́lá ẹnikẹ́ni tí wọ́n ń gbára lọ́lọ́ fàwọ́ àhásàbòhù ọlọ́run ó tó bọ̀dé tí wọ́n ń gbára lé bóyá oògùn kan ló lọ sọ kọ́lé ṣé máa ń tó wọn wọn ni ó lè fi tó wọn tó ti bá lè sùn kámọ́ náà ẹ̀rí fẹ́ẹ́ ló máa bá náà ní tó máa káyà sókè ní kíní kẹsẹ̀ lẹ̀ gbogbo tó dìmọ́lé tó so mọ́ra yìí náà ẹ̀rú tó ń bẹ̀ẹ́ orí nǹkan yẹn gan wàhálà ni ó máa jẹ fún un yóò máa mú káyà sókè ni yóò máa mú káyà sókè ẹ̀rú tó máa bà wọ́n látàrí pé tó láwọn ẹ́ àwọn ń ṣe nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn àtàrà ìgbà tó bá gbára ló bọ́lọ́run bá ṣe ní kórì òun náà ni so ìyẹn ni ẹ̀mí yóò fi balẹ̀ ọkàn yóò fi balẹ̀ ìtẹ̀yìn bá ń ṣe ẹ̀rí ìtẹ̀yìn bá ń ṣe yóò mọ fífọkàbà láti fi ṣe kò ní wà nù ilà ìlú ọlọ́run pa níbi láti pé fatawakkal ala Allah fẹ́ìbà azam tó bá gbé láti ṣe nǹkan tó ọdún nímọ̀ àwọn nǹkan tó yẹ kọ́ sí ọgbẹ́ yẹ kó sọ́gbọ́ ọlọ́run fatawakkal ala Allah yàrá lọ́lọ́run torí pé iná lọ ha yòókù ní mọ́tàwá kìlì ẹni tó máa ń rí láì lórí ọlọ́pàá ọlọ́run ní òsì ọlọ́run àsùnfàánù àtàlá ó fẹ́ràn wọn púpọ̀ àwọn tó máa ń fi nǹkan sọ́dọ̀ ọlọ́ tó máa ń gbára lọ ọlọ́run fẹ́ràn wọn. bákan náà ọlọ́run àsùnfàánù àtàlá ń tó sọ fún wa nínú alukur'an nígbà tí ń ròyìn mọ̀mìnì ó ní ìnámalè mọ̀mìnì àwọn mọ̀mìnì gidi a ní alladhina idha dhukra Allah tó bá dárúkọ ọlọ́run létí wọn wajilat qulubuhum ọkàn wọn máa ń mì ìlú tó bá ní à ah, ntọ́lọ́run sọ̀rọ̀ kò tẹ̀ ní yí kẹsàn tọ́tọ́ bá pé ògún ògún láàfin wà á kíní kan láàfin yó yẹ́n ti tó ti mọ bẹ̀rù tó pé tó gbára lé nu tọ́tọ́ bá ní mo fà á lọ́nà lọ́wọ́ à ah, mùsùlùmí gidi yẹ kẹ́rù mọ́ báwo ó dùgbọ́ fún yàn lọ́dọ̀ efcc báwo ẹ̀rí tó bá sáì dá fún ẹ̀dẹ́ ní gbogbo ẹ̀sọ́ ọlọ́run ẹkẹ́rù báyìí nínú ọlọ́run tó lè yẹ wọn mìíràn gidi pé bá tẹ alùkọ wọn wájú láti kò lóògùn fún ẹ̀rù mọ́ ń bà wọ́n ọ̀kan wọn mọ́ mì wọ́n yìí látìlẹ̀ yàtọ̀ àléhìm àyàtùhù tó bá ka ọ̀rọ̀ ọlọ́run fún zádàtìmù ìmọ̀ ẹ̀nà ìmọ̀ lé wọn fún nígbàgbọ́ zádàtìmù ìmọ̀ ẹ̀nà àmọ́ lé wọn fún ní wa ala rabbihim yatawakkalun wa ala rabbihim yatawakkalun ọlọ́run bá wọn nìkan sí ní ọmọ gbára lé ìròyìn ọmọ mi ní gidi ni kí ẹnà mọ jọjà rẹ tó bá ń kárọ lọ bó ṣe máa rí lára rẹ bákan náà ọgbàrá lọlọ. náà ọlọ́run fún ìròyìn wa kálíbà mọ̀ ròyìn yìí àwọn òmìnir gidi ọlọ́run pa anábìlá rẹ̀ kẹfà yín sáwà láwó tó bá pe àwọn èèyàn tán ẹ̀ gbọ́ fàkúlẹ̀ hasbi allah sọ pé ọlọ́run ló tó mi o ọlọ́run ti tó mi la ilaha illa hu kò sí ẹlòmíì tá àjọsìn fún mọ́ lẹ́yìn ọlọ́run kò sí alẹ́ yìí sáwà káltù òun ni mo gbára lé ànábì gan tọ́lọ́run rẹ̀ wa ló ń sọ léyìí ọlọ́run ni mo gbára lé torí pé wàá wà rọ́pò làálùṣe làwọn fi yìí òun lọ́ba tí ó ní àlárà sí ọba tó tóbi jùlọ. Ìyẹn ibi tọ́lọ́run ti ní agbára lé ọlọ́run nínú alukoran ọ̀rọ̀ tó pọ̀ ní ààyè tó pọ̀ ní ẹ̀wà rí ta fẹ́ lọ́nà pé kí ni àǹfààní kágbára lọ́nà nínú àǹfààní rẹ̀ káfí ìsàkọ́kọ́ nínú aṣọ fún ara ìpẹ́kọ́ lóòótọ́ yẹn ọmọ yàtọ̀ wa kálí àlọ́lá àwọn òhásìlè tọ́ba ọlọ́run mo gbára lé o tọ́ tó gbígbọ́ tọ́ dìdìkudì mọ́ra tọ́ kò gèdè tọ́ ṣerékúṣe ọlọ́run gẹ́gẹ́ ó tó ẹ wọ́n kẹ́rin kọ́rọ̀ ló sí rọrùn ni ìwé ẹjọ́ wàá gbára náà wọ́n kàn máa dààmú dààmú káàkiri ẹnìkan ní ṣe ní kíníkan kíníkan kíníkan kíníkan ìwé wàá gbára ọlọ́run ní ọlọ́run ó tó lára ọlọ́run bá yàtọ̀ wa kálí alọ́lá àsìkò ọlọ́run tó náà bákan náà tí yẹn bá gbára lọ́lọ́ nínú àǹfààní ẹ̀ a ní àrísìkí yẹn ó mọ gbòòrò sí àníbàbà sọlá ó ní láwùtàwà kàtún alọ́lá akọ̀tàwà kúlè tí yẹn bá gbára lọ́lọ́ lọ lóòótọ́ bó ṣe kẹ́ gbára lọ́lọ́ làrọ̀ sákọ̀kún ọlọ́run sì máa mú jíjẹ mú mu wá báyìí ká máa torí sákòtọ́yìn gẹ́gẹ́ bí ọlọ́run ṣe máa ń ṣe ìjẹ́ mú fún ẹyẹ ẹyẹ tó rí pé tẹkùdú ìmọ̀ọ́sọ nígbà tí ó bá jí láàárọ̀ àbí ebi ni ó bá jí wàtàró ògbètọ́ ọ̀nà nígbà tí ó bá dé lálẹ́ ńkọ́ ó ti rí nǹkan tí ó jẹ wọ́n yóò tó bá rí fi adìẹ tó bá fi lẹ̀ láàárọ̀ bá rí nǹkan fún kò ní dé lálẹ́ kó máa sọ tó tiẹ̀ yóò ti rí nǹkan jẹ tó gbá lọ́nà pọ̀ ló ń ṣe fún un tẹ́ ọ̀tẹ̀yìn lẹ́ni tí ò gbára lọ́nà bóyá ńgbà tí ń jáde lọ bóyá ó pe ìpèkúpe ní bóyá ó fàfàkùfà ní bóyá ó tọ́ kíní kan láàní àbúlọ di nǹkan mọ́ra ṣáàtà lé ni àìmọ̀ yìí tó yẹ pé béèyàn bá ṣe bẹ́ẹ̀ bó ṣe lọ náà ni ó bọ̀ kí ò ní tà kankan torí pé ńgbà tí ń jáde tí wọ́n á rí fi kìlọ̀ kò gbára lé kíní ọlọ́run ọba sọ ọlọ́run la máa ń gbára lé àrísìkì yóò fi mọ̀ wá fẹ̀ sí bákan náà nínú àǹfààní kágbára lọ́nà ò ní pé ẹ máa ń jẹ́ kí ọlọ́run nífẹ̀ẹ́ yẹn ni kẹbi ayàtà kà fúnra lẹ́ẹ̀ka pé Allahu yuhibbu al-mutawakkilin ọlọ́run yuhibbu ó nífẹ̀ẹ́ gbogbo àwọn mutawakkilin wọn tó máa ń gbára lé ọlọ́run nífẹ̀ẹ́ wọn gan tọ́ba tó lọ́lọ́run nífẹ̀ẹ́ yẹn ẹ̀yin náà ti mọ̀ túmẹ̀ yóò jẹ́ kéèyàn rí rí ọ̀nà ọlọ́run agbára lọ́nà tábà tọ́lọ́ba tí wàá nífẹ̀ẹ́ wa tábà ń bẹ̀ yóò mọ̀ gbàdúrà wa tábà wà ń sòrò yóò mọ̀ yóò mọ̀ yẹ wa. bákan náà nínú rẹ̀ òun náà ni nínú àǹfààní rẹ̀ nínú àǹfààní rẹ̀ onínẹ́sọ̀rọ̀lá alẹ́làdá tí ẹ bá gbára lọ́nà ẹni máa ń ràn lọ lórí àwọn ọ̀tá yẹn ẹlòmíì làwọn ọ̀tá kẹ́nìkan ṣe wọn ọ̀tá tí ò rí ní bá ń wọlé aláwo tì ló bá lọ jọyìn ẹgbẹ́ oṣó lọ jọyìn ẹgbẹ́ àwọn kóòtù nítorí kíni torí ọ̀tá àwọn obìnrin náà yóò kẹ́ mọ dààmú káàkiri náà ni. ṣùgbọ́n tí yẹn bá gbára lóhùn kọ́lá báwọn ọ̀tá bá ń ṣàì dá sí ọwọ́ òun ò ní ká yẹn ló bá sọ́nà wa tala ó sọ́n pa àwọn mùmíní fún wa àwọn sàhábà tó bá pẹ̀lá nàbì táwọn kan dúkọ̀ kò wọn pé àti ah, báyìí fún ẹgbẹ́ wọ́n lọ ibi tí wọ́n ní kámẹ́dé wọ́n sì bọ̀ ẹ̀rí àkọọ́lù ìtàn sọ náà ni pé hasbunallah wa ni'mal wakil ọlọ́run tó wa wa ni'mal wakil ọlọ́ba tí ó dá kágbára lé ọlágbára lé fankola bó bẹ ní ẹ̀mẹ́tì mìíràn la àwọn tó ń dẹ́rù bá wọn pé kámẹ́dé yìí kí wọ́n débẹ̀ wọ́n tún wá lọ wọ́n tún wá bọ̀ pẹ̀lú ní ẹ̀mẹ́tì la mìíràn la pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú dẹ̀rọ ọlọ́run pàfábẹ́lẹ́ pẹ̀lú ọlá ọlọ́run lámúyẹ musasi nsu aburú kankan òṣèkínní aburú kankan òṣèwọn tó lára àǹfààní òun náà ni ilé náà tó jẹ́ kí ọlọ́run ràn yàn lọ́wọ́ lórí àwọn ọ̀tá pírátìyàn bá gbára lọ́lọ́ ọlọ́run máa ń gbé aburú fún yàn rú ìlànà bá ọ̀nà sọ́lám tó sọ fún wa nínú hadisi kan oníṣẹ́ yẹn bá jáde kúrò nílé tó bá ní bísímìlá bísímìlá mo jáde lórúkọ ọlọ́run táwa kálítù alọ́lá mo gbára lọ́lọ́run yẹn kí wọ́n ti ń jáde lọ ọ̀nìtọ̀ ọlọ́run kíní kan kíní kan àbí ọ̀yàn ìyá ẹjẹ́ jẹ́ ìyá kan ẹjẹ́ ń jọ kí n bọ̀ tẹ́ẹ̀kẹ́ yẹn nìyẹn wí tí ò gbára lọ́lọ́run àbúrò lè ṣẹlẹ̀ sí pẹ̀tẹ́ rẹ pé tí yẹn sọ pé bísímìlá lórúkọ ọlọ́run táwa kálítù alọ́lá ilé ọtí lọ́yọ̀ ọlọ́run ò gbára lé ọ la hawla wala quwwata illa billah torí kò sí agbára kan kò sọ́gbọ́n kan kò sétí ìwọ lọ́mọ gbára lé ìkọlù láwọn nílò ẹni bí ẹwọn mọ̀ sọ pé a kò fi ọlọ́run ti tún ẹni bí aburú kò sábúrú kẹ̀kẹ́ tí ó tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ wà wò kí ọlọ́run sì máa sọ ẹ lọ sọ ẹ lọ pàtàkì náà a ní òṣè ìtọ́n gbogbo àwọn ṣe ìtọ́n lọ́tún ló fi ọmọ ṣe kíni ọmọ ìyá fúnra ẹni bẹ́ẹ̀ wọn à ní tọ́ṣẹ̀ rárá torí pé ó ti dìfẹ́ǹdì ara rẹ̀ pẹ̀lú tó sọ yẹn kí ló sọ bísí tawakkaltu ala Allah níta fẹ́ lò gẹ́ni tawakkaltu ala Allah tó wà ní gbogbo aburú tó wà lójú ọ̀nà ọlọ́run jẹ́ kí ìkankan kó ṣe kó ṣe déédéé rẹ̀ látàkó ti sáájú ọlọ́run bá aburú ṣètọ́nù wọn ṣètọ́nù wọn yàgò fún ni ọlọ́run sọ fún aláyé mi nínú alukoran pé innamal najwa mina ṣètọ́nù ìyáàsùnà lẹ́fínà amanu wa laysa bidorrihim shay'a ọlọ́run ní ṣètọ́nù ò lè fi aburú rẹ̀ ìnira rẹ̀ kan mùmíní illa bi idhnillah àfi tọ́lọ́run bá fẹ́ wa ala Allahi falyatawakkalil mu'minun torí náà ẹni tó bá fẹ́ jàbọ̀ bí aburú ṣètọ́nù falyatawakkal kó gbé kíní gbogbo ara lọ́lọ́ tó gbogbo àwọn nǹkan inú àǹfààní ká gbára lọ́lọ́ ṣùgbọ́n lé ní ọ̀pọ̀lọpọ̀ yẹn gbára lọ́lọ́ náà ẹlòmíì gbẹ́rẹ́ kẹ́rẹ́gbẹ́rẹ́ ní pé ọ̀sẹ̀kọ̀sẹ̀ ní ń wẹ̀ dáa ẹsẹ̀ sọlélé yìí àfẹ́yẹ ó ní tẹ́ bá dúró tẹ́ bá gbára náà ga kíní kan ò tí ì tó àfi ká tó ẹ̀yin òfó sòkò jáde sọ̀rọ̀ rẹ wọ́n wá fún yẹn ní nǹkan tí ó da ẹ́ ẹlòmí ò máa sawo ẹlòmí ò máa pọ pọ̀fọ̀ ẹlòmí ò ní wọlé ẹlòmí yóò de owó ẹyọ mọ́ra ẹ pé nǹkan inú àwọn gbára lé ẹlòmí yóò bò mí mọ́nú yàrá rẹ̀ bò mí mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ nítorí kí ni nítorí pé ní ọlọ́run nìkan tó tó gbára lé díẹ̀ kí ní kan ò tó tí o bàbá sì sọ fún mi pé ọ jáde sọ̀rọ̀ ẹ jáde sọ̀rọ̀ ẹ tó ń gbà lérò kéèyàn tójú bọ ibi tí ò dáná so irú nǹkan bẹ́ẹ̀ tí ò bá mu torí gbogbo ẹtọ́ náà ń jáde sọ̀rọ̀ ọmọdé ọkàn wọn yé balẹ̀ tí ìbá tó gbára lé lọ nínú àǹfààní pé ọkàn rẹ̀ èdè yóò balẹ̀ òní tí wàhálà fún gbogbo nǹkan tó bá ń ṣe yóò máa ṣe pẹ̀lú pẹ̀lú ìrọ̀rùn tó mọ̀ sí pẹ̀lú dáadáa so ara àǹfààní tó tó wà ní ìgbé ara lé ọlọ́run òun ni àwọn nǹkan tí a ń kà fúnra wa lẹ̀ so àǹfààní yìí pọ̀ kódà ọlọ́run anábì sọ fún wa nínú hadisi kan pé àwọn kan wà lùjẹ́ náà wọn àti ẹ̀ níbi wọn ní nǹkan kan rárá nígbà tá níbi sọ orí fẹ́ẹ́ anábì ní nínú tó máa ń ṣe ni pé wọn ń gbára lọ́lọ́run ó ì gbára ní nǹkan yìí náà táwa gbọ́ táwa ní ká gbára lọ́lọ́run àwa gbọ́ yìí pé àwọn nǹkan kan gbọ́dọ̀ wà táwa náà ṣe ní tó bá jẹ́ sábà bí nǹkan àámójútó táàfin ní ṣe àṣètò táàfin ní ṣi ìgbára lọ́lọ́run gbọ́yé ní tó bá jẹ́ sábà bí àámójútó ẹ̀rí kọ́lọ́n pa níbi láti pé fáyìí sá àsámpa tó bá ti ní determination tó fẹ́ ṣe nǹkan sábà bí nìyẹn fatawakkal ala Allah ẹ̀gbọ́n ẹni tó wá gbára lé ọlọ́run lápẹjọ ìmọ̀lá wa kọ́ yẹn ń sùn mímọ̀ rẹ̀ wọ̀ta ló wà owó lọ bọ̀t kí ni ìtawà ṣe ta fi wá bí sábà bí nu kí ẹ̀ka wájú òkú kalẹ̀ sí kí ni gbogbo jẹ́ ẹ̀rọ ti lọ kọ́ làwọn ó mọ̀ láì ní jáde ńlé kọ́nìyà tọ́nà bá tilé yóò mọ̀ àwọn gbára lọ́nà ẹ̀dá tó ṣe rẹ̀ ní ẹgbára lọ́nà òun gbára lọ́nà ó gẹ̀jẹ̀ òkú kalẹ̀ kí ni gbogbo jẹ́ lọ kọ́ yẹn èyí ó ṣe wàhálà sábà bí nǹkan yẹn yóò ṣe sábà bí bẹ́ẹ̀ fẹ́ nímọ̀ ní kéèyàn lọ sí kíni ó lọ kọ tó bá kọ tán yóò abẹ́ náà ọlọ́run gbára lé ṣé rọrùn fún mi o tó bá rẹ̀ yẹn ń sábà bí ìwòsàn yóò ṣe yóò lo oògùn tó tọ́ tí è ṣe ọ̀nà haram táwa ló ní ìwòsàn ọlọ́run yóò agbára lé ọlọ́run ẹni tẹ́bi ń pa kí ni sábà bí ẹ tí ó fi tí ó fi yó tí ó jẹun àbí kọ́wá ní kíni o ní jẹun mo gbára lọ́lọ́ ọlọ́run sì máa yó mi à ọ jẹun wọ́n sì agbára lọ ẹni tí ó bímọ lóbìnrin tí ó lọkọ ọkùnrin ó fẹ́yàwó sábà bímọ káyẹ̀ wá bímọ ẹ pé èyàn lè sábà bá mi kí ìkẹyìn mọ́ sẹ́lẹ̀ àbí kéèyàn wá bímọ ọta ló wà ọwọ́ ọlọ́run èrè àmọ́ ọbẹ̀ lọ́run bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátá á lò sábà bí ẹni tó fẹ́ lówó yóò lọ ṣiṣẹ́ ṣé iṣẹ́ yẹn wá lè sọ́dọ̀ lówó fún ara rẹ̀ tó bá ti jẹ́ kí ló kù tí ó ṣe yóò wá gbára lé ọ̀nà ìwà àwọn ọ̀bẹ lọ bọ̀t kẹ́nìkan ní kíni àní ti jẹ́ owó sì wà mọ́ bá wa ẹni yóò padà jalè so àkọ́kọ́ nu àájì sábàbí tágbà mọ́ sábàbí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà àláàlì àádọ́wà gbára lọ àwọn kejì lọ́nà ṣe mistake oníkéyàn ní gbára lé sábàbí nìkan kó mọ́ gbára lé ọlọ́run oníkiri àìlówó ló bá lówó ṣe bíṣẹ́ wàá ṣe kíni wàá dolówó wàá là àmì tó lè ṣe bíṣẹ́ tó parun ó ní sábàbí ṣùgbọ́n kò gbára lé ọlọ́run ẹ tó bá lóògùn yìí wàá rí wòsàn àmì tó lè tí ò ṣe kíni tí ò rí wòsàn torí pé kí lóògùn jẹ sábàbí ẹni ẹ ó bá sábàbí ṣùgbọ́n ju ìgbára lé ọlọ́run bá lẹ̀ so ìyẹn náà èyí tí ò bá mu ni ẹlòmíì lè ní ó gbára lé ewu rẹ̀ ẹlòmíì gbára lé epo rẹ̀ ẹ̀rù gbára lágbára rẹ̀ ẹ̀lú ìgbára lé ọgbọ́n rẹ̀ ta tó bá wà ní palẹ́ṣọ́à ọ̀sẹ̀ kí ní bá abẹ́ tó lọ́gbọ́n lọ́gbọ́n lọ́gbọ́n tó kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ tí ó sì lówó tí ń ṣiṣẹ́ lábẹ́ ẹni tí ò ṣe kíni tí ò kẹ́kọ̀ọ́ tó yẹ kó tó máa fún lówó. so ajẹ́ pé sábà bí ni gbogbo àwọn nǹkan yẹn kò lè ṣiṣẹ́ fún ara rẹ̀ sábà mú sábà bí dání tá a ṣe àgbàrá lọ́lọ́ bákan náà abala afẹ́ gbára lọ́lọ́run pé òun gbára lọ́lọ́run kọ́ra olùkọ́ ìbùsùn gidi lé mi èmi ló ṣe fún mo kẹrẹ̀ mo sì tó gbẹ̀dì lọ́dọ̀ náà yẹn náà lè dá ṣe sí kí ni ọmọ sábàbí náà dání ayíwé ká tó lè pèyàn lólùkọ́ gbára lọ́lọ́run yóò ṣe tí ó tọ́ fún un náà ṣe tí wàá fi yòókù sọ̀wọ́ ọlọ́run títà à ń pè sábàbí gbọ́dọ̀ jẹ́ sábàbí halal ẹni rẹ̀ kí yẹn ṣiṣẹ́ àbíkọ́ agbára lọ́run pé wàá pé èèyàn àbí pé ẹlẹ́ni tí yóò bá bímọ yóò fẹ́ yàwó ẹ sábà bí ni ó wà lọ sí ìdìnnà àlàálẹ̀kọ́ ló sọnù àbẹ́nikẹ́ni tó bá rí wọ́sẹ̀ yóò lóògùn ó wà lọ lo lo àwọn ẹbọ ń pè lóògùn nínú mu ọtí ń pè lóògùn sábàbí ló fẹ́ ṣe ẹ̀rùgbọ́n sábàbí yóò ṣe kí ni kò tọ́ àìpé agbọ́dọ̀ mú sábàbí dání sábàbí ẹni agbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ àlàálẹ̀ ẹni tó pé ìsọ ló fẹ́ wá fún lẹ́lẹ́sìn yóò sábàbí agbára lọ bóyá lọ sí géètì ló gba security sábàbí nù tọ̀ ìwà àtẹ̀gbẹ́ ọlọ́mọ ẹ̀sọ́ mi o ṣùgbọ́n kí wọ́n ní sábàbí náà ní kó wà lọ mú oúnjẹ gbogbo ẹ̀kọ́ àsokọ́ ẹ̀ fẹ́ mi ẹ̀ máa ń so ìwo kọ́lé wọn àbí tó fi nǹkan yí ká rẹ̀ tó fi kọ́lé wọn lẹ́ni tí ń sáwọn ẹnu sábàbí ń tọ́fẹ́ lògbọ́n sábàbí yẹn haramu ni so sábàbí ń tá lò lẹ́yìn pé tádà agbára lọ́nà sábàbí yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó tọ́ kí èsì sùn haramu so eléyìí ni àwọn nǹkan a fẹ́ fi pẹ́ra sí àkíyèsí torí lẹ́nu yìí àwọn èèyàn tó gbára náà kéré o nígbà tí wọ́n bá tẹ tó ń gbìyànjú pọ̀ gbára náà yóò tó máa fẹ́ dàrú mi lọ sẹ́ẹ̀ ìyẹn ò tí ì tó ọjọ́ múra síra rẹ ọjọ́ ṣèké nìkan ilẹ̀ ló fi wọ́n kẹ́ tó mọ́ra yẹn ti ń tojú bọlé lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yẹn ń tojú bọlé tó bá ní ọlọ́run nìkan ní òsì ẹlòmíì ògbò tí gbà sábàbí haramu ní ọba mu ìfọlọmọ sọnù àtàlà ó sànù wa kó káàkúnà ẹrú rẹ̀ tẹ́ jẹ́ olùpáyọ̀ náà láyé àti lọ́jọ́ ìgbìmọ̀ ìkíyàmù àti ó sì rérè rẹ̀ lọ́jọ́ ìgbìmọ̀ ìkíyàmù وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين